wọ́n bọ́ sórí social media kó o pè wọ́n kó o fà wọ́n létí Mayegun of Yorùbá pè wọ́n kó bọ́ sórí social media kó o fà wọ́n létí pé nǹkan kò gbúdọ̀ ṣe àyànkúnlé o èmi ò rán yín níṣẹ́ pé kẹ́ ẹ lọ jó ilé àyànkúnlé o torí wọ́n ń gbé nírúmọ̀ wọ́n ń sọ lábẹ́ pé wọ́n náà máa dáná sunlé ẹ̀ wọ́n lọ fọ́ gíláàsì inú ilé ẹ̀ pé àwọn ẹranko ẹ̀ àwọn tí wọ́n jà fún tí wọ́n gbọ̀yàn ìyá ara wọn nù àwọn tí wọ́n mọ nǹkan tó máa jẹ sùn àwọn tó jẹ́ wípé Máyégún gan lè má rí wọn rí abóníyàkọ̀yà tí wọ́n fẹ́ lọ dáná sun ilé Àyànkúnlé hmm. tí wọ́n bá dáná sun ilé Àyànkúnlé tí rúmọ̀ tó ń gbé yẹn tó bá jẹ́ lóòótọ́ mayegun ní kẹ́ ẹ hold responsible k1 ni ke ẹ hold responsible i'm saying it with my full shares bóde k1 kò pe àwọn ẹranko ẹ sínú ilé nǹkan ń dùn ún lọ́kàn ó lóun ṣe nǹkan tí ò dáa fóun ó ní right láti sọ ìwọ náà ní right láti defend ara ẹ pé nǹkan báyìí ni mo ṣe nǹkan báyìí with proof kò gbé jáde because interview tí k1 tó lọ ṣe yẹn meaningless interview òun ló ṣe kò wóòdì ẹni wọta mo ní táwọn kan gbé ẹ ó ti reply ó ti jáde ó ti ṣe interview i listen to it kò sọ̀rọ̀ gidi kankan tí mo rí inú gbogbo nǹkan tí mayegun mayegun k1 tó sọ nínú interview yẹn kò address issue gangan gangan gan máa kó àwọn ẹranko kan síta kan máa wá dìfẹ́ǹdì pé ẹ mo kọ́lé mẹ́wàá mo kọ́lé mẹ́rin wọ́n nìkan wọ́n ní kọ́ọ̀tì ló fi ṣe wíńdò lé ẹ̀ mo kọ́lé ńgà tí mo rà bẹ́ẹ̀ a nídìí yẹn we don't need that mayegun náà pè é ó jóye ó dẹ̀ ní right láti defend irọ́ tán bá pamọ́ ẹ tí wọ́n bá parọ́ mọ́ ẹ jáde síta kó wá sọ òótọ́ tó wà ń bẹ̀ kí gbogbo ayé kí wọ́n bá ẹ gbọ́ that is what we want mú gbogbo àwọn allergies wọ̀nyẹn àwọn allegations wọ̀nyẹn mú gbogbo ẹ̀ jáde kó àdírẹ́sì wọn one by one má kó wọn papọ̀ I mean, I mean, this one, I started building my band when I was 30 years. I borrow money, everybody borrow money one way or the other Let's build the business. Tó o bá jalè láti build the business. Tó o ta oògùn olóró láti build the business. Tó o ṣe politicians láti build the business. Tó o ṣe gbọ́mọgbọ́mọ láti eh, build the business. Tó o ṣaṣẹ́wó láti build the business. Tó o dẹ̀ fẹ́ kí business ẹ̀ grow wàá bọ́rọ̀ owó ni wàá yáwó bank except tó bá fẹ́ build the business kékeré tó kàn máa ṣe ní abẹ́ inú ilé ẹ̀ nínú kólóbó tó kàn máa máa ṣe máa ta sweet àti gàrí àtẹ̀pà àti don't call me I'm on live video you are naked tó sè what do you want to tell me you want to say good morning okay good morning thank you my dear you can give me hug but I'm on live video you are naked you want to bath so I don't want you to show <clears throat> I love you. But, so go back. You are showing on live video. I don't want you to be on my live video. Yeah, go back, go back. Go back, Tosi. Go back. Go back. You're on my live video, so don't do that. Okay, sorry about that break. My baby want to give me or want to greet me good morning. So to o jali, to jalè, tó o so definitely o máa yáwó ní báǹkì so gbogbo story yẹn keep it to yourself kéwọn amáyégún keep it to yourself respect yourself respect yourself as mayegun oyè bíi mélòó àbí bíi mẹ́wàá ló ti dá nìkan jẹ so respect oyè yẹn kó dẹ̀ respect àwọn tó fún ẹ ní oyè yẹn má sọ story yẹn fún wa one way or the other we build our life if you don't do all those things you still have to build step by step stage by stage i keep on saying it ó wà lára kan tí mo fi accuse olè wíṣà Lizzy Anjorin gbà yẹn pé the speed tí ó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì tó dẹ̀ fi lóun fi kọ́lé ní Lẹ́kì speed yẹn ti wà too fast fún so definitely nìkan míì ló ń fún lówó kò ń ṣe bísínẹ́sì yẹn ló ń fún lówó nǹkan tó yẹ kí ẹni tó bá ti ní experience tó yẹ kó kọ́kọ́ wò nìyẹn there is no way you will do a legitimate business tó sèfù owó láti fi bẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ pé owó tó sèfù yẹn ló fi ń ṣe within the space of one year kó ló ti kọ́lé sí lẹ́kí kò possible rárá kò possible even kó kó máa ta ọjà ẹ̀ times ten kò possible because o ní ọjà ní ṣọ́ọ̀bù tó ta o ní ọjà ní ṣọ́ọ̀bù tó o tà owó yẹn dẹ̀ wà ní ṣọ́ọ̀bù tó ń wò lójoojúmọ́ kò sí bó ṣe fẹ́ rí savings o dẹ̀ ń ṣe expenses lójoojúmọ́ òun rajà òun fowó lọ travel láti lọ fi rajà yẹn òun tà á òun ṣe gbogbo ẹ̀ òun sanwó ṣọ́ọ̀bù òun sanwó òṣìṣẹ́ òun ṣe maintenance òun dẹ̀ ń live life ẹ̀ o ra mọ́tò inú ẹ̀ òun maintain car kò sí bó ṣe lè save owó within the space of one year kó kọ́lé tó lóun kọ́ yẹn so nǹkan míì òun fún lówó kò sí nǹkan míì tó lè sọ kò sí bó ṣe fẹ́ defend ẹ̀ àwa jẹ ìyà fún business nígbà tí màá bẹ̀rẹ̀ business mi àwọn tí wọ́n mọ̀ mí abẹ́ shed ni mo ti bẹ̀rẹ̀ and it took me like almost ten years no two or three years under that shed kí tó tún wá kọ kọ ṣọ́ọ̀bù container from shed pákó pákó pákó ni mo fi bẹ̀rẹ̀ lẹ́gbẹ́dá ó tèkì mi níbi one or two years mo wá yíbi tí mo fi ṣe pákó yẹn despite pé mo tún ṣe iṣẹ́ ìjọba pẹ̀lú at the same time o mo ṣèǹjẹ̀ sí kọ̀ńténà ṣọ́ọ̀bù kọ̀ńténà ṣọ́ọ̀bù yẹn tí mo fi rin tí wẹ́dà wá ṣe ni mo mí ni o mo ṣèǹjẹ̀ sí kọ̀ńténà ṣọ́ọ̀bù kọ̀ńténà ṣọ́ọ̀bù yẹn mo wà ń bẹ̀ for like be five years kí tó ṣẹ̀ wá sọ wípé mo ṣẹ̀ wá kọ́ kọ́ ṣọ́ọ̀bù so gbogbo story yẹn kó save it to àwọn tí wọ́n wà eh, tí wọ́n ní experience àdẹ̀lé kò jẹ́ gbogbo èèyàn ló máa ní experience or wà exposed But kó save it to them ó lè jọ wọ́n lójú bẹ́ẹ̀ kó lè jọ àwa lójú. now gbogbo story mayegun yẹn save it to yourself. Eh, I'm, uh, the, this one I can hire I can fire I can do this I can Is your right láti hire and fire kò sẹ́ni tó bá ẹ̀ dùn kò dẹ̀ sẹ́ni tó báyìí sọ pé no why do you hire and fire because ìwọ ló wà ìwọ ló ní company ẹ ìwọ ló mẹni tí ó lè bá ẹ ṣiṣẹ́ ẹ dáadáa ìwọ ló dẹ̀ mẹni tí ò lè bá ẹ ṣiṣẹ́ nobody can dictate for you why you hire and fire nobody has right to tell you that so save that to yourself and keep it to yourself k1 mayegun one àbí k1 one gbogbo nǹkan tẹ́ bá sọ pé ń king àti gbogbo ẹ̀ now àdírẹ́sì iṣu máa yìí ó lóun bá ẹ ṣiṣẹ́ ẹjọ́ lọ kọ orin forty six k1 ò sọ̀rọ̀ nípa ẹ̀ o forty six ó lọ fóun ní three hundred thousand ṣé yes ó fún ní three hundred thousand plus àbí ò ó fún ju three hundred thousand lọ come out and tell us that is what we want to hear ó dàbí pé punch yẹn gan wọ́n máa ń gba bribe pẹ̀lú interview wọn torí mo notice pé ibẹ̀ náà níyà Mohbad ti lọ ń sọ kọ́tọ̀kọ́tọ̀ náà lẹ́nu tán ní punch newspaper tán ló interview ẹ̀ tí wọ́n lè béèrè question lọ́wọ́ ẹ̀ tó kàn dá story lọ tó kó èrè ẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ náà náà fi máa dá ẹ lẹ́jọ́ náà fi máa béèrè question lọ́wọ́ ẹ̀ ńgbà tí k1 grant interview ayáfáyá thirty years gbogbo ọdọ sọ yẹ kán fún lésì pé it's your right láti build the business ẹ̀ kò sí problem kò dẹ̀ sẹ́ni tó bẹ́ẹ̀ dùn kò dẹ̀ sí ẹni òṣìṣẹ́ kankan tó lè sọ pé òun fẹ́ bá pín profit ẹ equally because you own the business kò sẹ́ni tó bá ẹ jà fún yẹn. now forty six orin tá a dẹ̀ mọ bó ṣe máa ń gbé bẹ́ẹ̀lì àfi tó bá jẹ́ pé fake ni bẹ́ẹ̀lì owó tán fi ń lẹ̀ mọ́ ẹ lójú yẹn o àbí tó bá dẹ̀ jẹ́ pé owó tán náà fi ń pè ẹ́ fẹ́rẹ́ bóyá fake ni o a lè sọ o forty six ẹni tó lùlù tó lu gángan lùlù yẹn gangan náà ń jó fún because èmi ẹ̀ mọ̀ kan tí kéwà ń kọ lẹ́nu o ẹgbọ́ o ẹgbà mí o that is my own opinion èmi ò lè jó sórin k1 the only orin tí mo rò pé k1 ń kọ látọjọ́ tó ti ń kọrin torí mi ò ń gbọ́ music ẹ o mi ò ń gbọ́ k1 music mi ò gbọ́ rárá mo mo mo lè play lẹ́gbẹ̀ẹ́ mi mi ò lè túnú sí kí n sọ pé inú mi dùn o mo fẹ́ jórin kí gbé k1 sí èmi ò sínú gúrùpù yẹn torí mi ò rí kankan tó ń kọ oríkì ó máa ń kìyàn nínú gbogbo orin ni ìkan tí mo rò pé ó kọ̀ sọ tí mo kọ̀ rí pé mo kọ̀ láìkì ah, kí ló orúkọ orin yẹn o ta ló lè rán mi lójú orúkọ orúkọ tó kọ bí ọ̀rọ̀ ọlọ́run tó recent báyìí mo ti gbàgbé orin yẹn o ìyẹn ló dàbí pé mo rò pé mo list sí látọjọ́ tí k1 ti ń kọrin o tí mo dẹ̀ ti mọ̀ pé ó ti ń kọrin mi ò ń kò impress mi pẹ̀lú orin because gbogbo orin ó máa fi kí olówó ni kò make sense sí mi the only fuji fuji musician tèmi máa ń gbọ́ o tí mo máa ń list sí o tí mo máa ń tùnù sí tí mo lè search fún tí mo lè dance sùn tó bá ló wá sí amẹ́ríkà yìí tí mo lè ra tíkẹ́ẹ̀tì kí lọ wò gbogbo àwọn tó ń sọ pé mo lísì sí lady yìí ńgbà tí ìyálájẹ courtroom tó ń táwọn kan wá síbẹ̀ tọ́nà dáwó fún wọn náà dáwó láti pé kó gbé wá sí amẹ́ríkà wọn ò rí kò yọjú ẹni tó gbowó wọn náà gbé lọ mo sì máa sọ̀rọ̀ débi yẹn náà now mo kàn ń wò wọ́n ni pé ẹ mọ̀ kan gidi tẹ́ máa fowó ṣe ẹ mọ kan gidi ifá owó tí ń lọ fi wo k1 ń fi gbé lọ sí ń lọ sí rẹ́sítọ́ráǹtì oúnjẹ tó bá wù mí jẹ ń jókòó ń dẹ̀ jó oúnjẹ yẹn bá kú ju pé kí n dá owó kan kí n lọ fi ra tíkẹ́ẹ̀tì pé ìfẹ́ lọ wo k1 kí ni k1 fẹ́ sọ yóò wá bẹ̀ yóò kí oríkì yóò kí àwọn individual yóò dárúkọ wọn yóò kí oríkì àwọn tó lówó ló máa lọ kì í bẹ̀ èmi ò wá fowó mi màá lọ wá màá lọ fi ra àbí kí mi tún sọ èkìtì ni màá bẹ́ ó lápò mi màá múra tíkẹ́ẹ̀tì màá lọ yà mú jòkó màá lọ yà mú o k1 á dárúkọ eléwà kìhán èmi náà á jòkó síbẹ̀ torí pé mẹ́ẹ̀ lọ́rúkọ màá tún bẹ́ẹ̀ mi lọ yàrá tíkẹ́ẹ̀tì kí mi lọ yà mú lísì síbi kan tí dárúkọ elé òkè kìhán ẹ̀ ṣe mi mélèé mi ò mi lọ yà ṣe láyé torí mẹ́rù kéèké wọn nìkan lẹ́nu. now òṣùpá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ òṣùpá ṣàyídì nínú gbogbo wọn o mi ò lè lọ lọ wo ṣó òbésèré mi ò túnú sí mísíkì ẹ̀kí gbọ́rí because kò sí kankan tó kọ lẹ́nu tí mo lè gbọ́ àwọn tí mo mọ̀ pé wọ́n kọrin gidi wọn ò kọrin mọ́ wọ́n kàn kọ ẹyọ kan wọ́n dẹ̀ rọra dákẹ́ wọn àyùbá orin ẹyọ kan tó ti kọ láti bí thirty years ago náà ló ń repeat kò sórin míì tó kọ mọ́ mi ò lè lọ wo àwọn people yẹn the only person tó ń tírìlì mi tí mo mọ̀ pé ó ń kọrin ọlọ́gbọ́n tó ń kọrin bí òwe tó dẹ̀ ń kọrin tó lè mínísítà sí life àwọn ẹ̀dá tó bá lísì sí òun ni Saheed Òṣùpá òun ló bẹ òun ni orin ẹ̀ mẹ́sẹ̀gì òun ló ní message song òun ló lórin tó jẹ́ wípé apart from dancing to it you will get carried away with the song and the song will minister to you at the same time òun ni Saheed Òṣùpá nínú gbogbo wọn pátá òun mo lè lísì sí so now bàbá tó ń lùlù tó ń bá ẹgbẹ́ orin ẹ̀yẹn tó ń bá ẹgbẹ́ bíìtì yẹn jáde kan gangan gangan táwọn èèyàn fi ń gbọ́ dáadáa ó wá bẹ́ẹ̀ lùlù yẹn fún forty six times o Máyégún ò jáde kó sọ̀rọ̀ ń pẹ́ o o gbé three hundred fún so definitely bàbá yẹn ò parọ́ because o oh, address ẹ̀ kó dẹ̀ sọ fún wa pé rọ́ ló pamọ́ ẹ o iye báyìí ló fún fún forty six song yẹn o kó dẹ̀ gbé proof jáde o o sọ yẹn. now ó ló máa ń kó number two ó ló máa ń kaṣọ number ti kọrin tán aṣọ ara wọn tó ti làágùn sí kéwà Máyégún kí ló ń fi ṣe é torí ara àwọn olè àwọn ọ̀dẹ̀ àwọn olè àwọn burúkú àwọn èèyàn burúkú kọ́kọ́ pera wọn ní blọ́gà tó jẹ́ pé blọ́gà àwọn tó ń pera wọn yẹn wọn blọ́gà èké wọn já wọn wá síta láti wá sòótọ́ ọ̀rọ̀ wọn wá síta láti wá ṣe defend àwọn olówó kan lè fún wọn lówó. máa ń jáde síta ìgbà tí bàbá bu. Eh, ẹ Jagaban tó fẹ́ di president mo jáde síta mo condemn ẹ má sọ di president because kò sí kankan tí bàbá igidi tó fẹ́ ṣe fún yín bàbá ń wówó ẹni tó bá dẹ̀ ti wówó kọjá kádàrá tí ò mọ̀ pé ó yẹ kó ń fi sinmi sí kò sí kankan gidi tó fẹ́ ọ̀fà nàìjíríà ẹni tó bá rẹ́dì láti deny ara ẹ̀ kó rí i pé ilé ayé òun ni màá máa gbé bẹ̀ lọ títí láìlẹ́ ló lè tún nàìjíríà ṣe tí Jagaban lẹ́ni tó bá ṣe nǹkan tí ò dáa tó bá gbé owó sẹ́gbẹ̀ẹ́ kò sówó tó fẹ́ gbé fún mi tí màá gbà máa sọ pé nǹkan tó ṣe ò dáa I don't care òun ayé máa báyé lọ gbogbo nǹkan tí mo need lọ́lọ́run fún mi and I'm okay. mo nílé tí mo lè gbé mo ní mọ́tò tí mo lè gbé rìn jáde mo ní àlàáfíà mo ní ẹ̀mí mo lè jó oúnjẹ tó bá wù mí tọ́ba lóúnjẹ kan báyìí ló wà níbìkan tó ń ṣe níbìkan tó wọ́n ju o tí bá fẹ́ jẹ́ o mo kàn lè wò pé i'm a good cook mo lè ṣe inú ilé mi bẹ́ẹ̀ tí bá sọ pé mo dìídì fẹ́ jẹ́ màá mówó jáde lápò mi màá lọ. three hundred thousand tó gbé lọ́wọ́ máa yí for forty six movies even gbà mí ìgò lè fúnyàn ní gift of three hundred thousand kó má tiẹ̀ dúpẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ kó máa wò pé gift ló fún o kò ṣiṣẹ́ fún ẹ o kò ṣiṣẹ́ fún ẹ kò ṣiṣẹ́ fún ẹ kó máa wò pé ṣé lè ló wá yẹ kó fóun pé lè kéré gan fún nǹkan tó yẹ kó fóun ká tó lẹ́ni forty six ó láwọn làwọn máa sanwó hòtẹ́ẹ̀lì tó máa gbé nínú three hundred thousand fún forty six times àwọn náà máa wá bó ṣe máa jẹun àwọn náà máa transport ara wọn ní forty six times yẹn no wonder ẹnìkan sọ pé wọ́n máa ń tọrọ owó pé wọ́n máa wá bá tó bá ṣe ṣó tó wá máa bá àwọn èèyàn wá máa wá tọrọ owó bóyá ìyẹn náà fi keep body and soul ẹlòmíín dẹ̀ wà tó jẹ́ for the fact pé mò ń bá Wàsíù ṣeré mò ń bá Wàsíù ṣe gbá òun gangan ló jókòó tì tó fi jókòó tì Wàsíù bí òtẹ̀ rí kankan bẹ̀ for the fact torí àwọn tán láìkí fake praises fake life yìí wọ́n á tẹ̀rí síbẹ̀ for the fact pé wọ́n rí wọn pé wọ́n rí wọn wọ́n Wàsíù bí òtẹ̀ méèkì kankan bẹ̀ wọ́n á ṣàwà ń bẹ̀ ṣá náà ni. so now mayegun wà náà jáde síta k one the ultimate láti wá àdírẹ́sì dá iṣu pé kí ni nǹkan forty six eré tó lóun báyìí lọ lùlù sí tó gbé three hundred thousand fún kí ni nǹkan tí o sọ nípa ìṣerọ́ ló pamọ́ ẹ àbí kò ń ṣe irọ́ ló pamọ́ ẹ̀ because general talk ó kàn wọ́ wá bùgá lórí social media ni o ó kàn lọ bùgá ní punch newspaper ni bùgá bùgá ló lọ ṣe pẹ̀lú gbogbo interview tó lísì sí ẹ̀ mo lísì dé stage kan mi ò tẹ̀lé wàá gbọ́ mọ́ because number one mi ò hate ẹ o èmi ò hate human being o anybody created by God bẹ̀tà lè hate ìwà ẹ tó bá ń ṣe tí ò dáa a lè hate ẹ bẹ́ẹ̀ tó rí òṣùpá mo máa wà carried away with it because orin ẹ̀ máa minister to me and I love listening to òṣùpá than any of you mi ò wá lè sọ àwọn bíi bàbá òbé o ẹbí ní sọ òbé láyé ìgbà tí wọn gbogbo orin táwọn yẹn ń kọ ló mọ́pọlọ lọ́wọ́ gbogbo orin wọn pátá ló dùn kọ̀lítì àyìnlá gbogbo orin táwọn yẹn ń kọ ló mọ́pọlọ lọ́wọ́ gbogbo orin wọn yẹn ló dùn ẹ Sunny Adé gbogbo àwọn i'm talking of generation ẹ láti Wàsíù níbi tó ti bẹ̀rẹ̀ o even orin ẹ bàbá rẹ̀ gan ìyẹn náà àwọn gúrùpù sẹ́ẹ̀tì wọn yẹn gbogbo wọn because àwọn generation táwa tá a fi ṣọmọge nìyẹn nígbà táwa ń ṣọmọge àwọn Sunny Adé àwọn Ebenezer Obey àwọn Kọ́lítì àwọn yẹn àti barista, àwọn yẹn làwa fi ṣọmọge àwọn yẹn ń kọ orin tó mọ́pọ̀ lọ tó mú sẹ́ǹsì lọ́wọ́ who knows you Mayegun ta ló mọ̀ ẹ́ tí kì bá ṣe Jagaban tó gbé ẹ jáde ta ló mọ̀ ẹ́ kí ló ń kọ lẹ́nu wọ́n gbé ẹgan náà lọ sí rálì wọn pé kó lọ kọrin wàá mú wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan wàá dárúkọ wọn wàá praise wọn wọ́n gbé lọ pati wàá dárúkọ wọn wàá praise wọn kò sórí kankan gidi náà tó máa kọ jáde àwọn tó ń bíìtì fún ẹ tó ń jẹ́ káwọn èèyàn jó síjú ẹ sórin ẹ àwọn náà ló ń fi ìyà jẹ tó ń jáde síta yẹn o àdírẹ́sì pé ókè o irọ́ ló pamọ́ ẹ o iye báyìí báyìí ló fún o iye báyìí báyìí ni o bank transfer tí mo ṣe lélẹ̀ o statement of account tí mo ṣe ṣe transfer sí lélẹ̀ irọ́ ló pamọ́ mi àwọn punch wọ́n lọ́wọ́ interview kí lẹ̀ interview ṣé is that how to interview that is not how to interview because ó fẹ́ wá defend ara ẹ̀ ló ṣe pè yín pò ń fẹ́ grant interview defend tó dẹ̀ fẹ́ defend ara ẹ̀ yẹn àwọn key point tí máa yẹn sọ jáde táyọ̀ kú lé sọ jáde ó lẹ máa píìkì tẹ máa ní kó sọ̀rọ̀ lé lórí kò ń ṣe general talk history company ẹ̀ keep that your history to yourself o lè lọ sọ yẹn on your own page now key point that is what we want. Máyégún ò sọ̀rọ̀ nípa ìyẹn ò dẹ̀ tún sọ̀rọ̀ nípa aṣọ tó lẹ́ ń gbà lára wọn kí lẹ́ ń faṣọ ìlágùn wọn ṣe ó wá jáde Máyégún ó ní ẹni tọ́lọ́run bá ti ṣe ẹ jọ̀wọ́ sá o K1 Máyégún kígi K1 Máyégún ẹ jọ̀wọ́ o ẹ má dárúkọ Ọlọ́run o àmọ̀pọ̀ Ọlọ́run kú sùúrù ẹni tọ́lọ́run bá ti gbé ga ṣọlọ́run ló gbé yín ga gbogbo ẹ̀yin tẹ́ pera yín pẹ́ wà nípò gíga àwọn tí ọlọ́run dìídì dì sáìn láti gbéga gbogbo wọn lẹ́tí tẹ̀rí tẹ́ ẹ̀ jẹ́ kó grow ẹ̀yin tí èṣù gbé ga ẹ̀yin lẹ́wà ń ta wọ́n ń celebrate tí wọ́n ń praise yín so ẹ má wá síta kẹ́ wá dárúkọ o tọ́lọ́run bá ti gbéga ní gbogbo ìgbéga ló wá látọwọ́ ọlọ́run ẹni small tí ẹ máa sọ pé olófo ló ń bínú olófo kìnìkan ló ń bínú kìnìkan ẹni tọ́lọ́run bá gbéga kò sẹ́ni tó lè tẹ́rì láti sẹ́ni tọ́lọ́run bá gbéga ẹ̀yin tẹ́ gbéra yín ga tẹ́ forí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ apá alápá destiny oníkálukú tẹ́ gbà papọ̀ tẹ́ kó wọn jọ tẹ́ fi gbéra yín ga by fire by force ọlọ́run ọba kọ́ ló gbé yín ga èṣù tó gbé yín ga yẹn náà má dẹ̀ fọ yín mọ́lẹ̀ barakata náà ní kẹ́ tó wọnú lẹ̀ lẹ́ máa jẹ́ gbogbo ìyá yín láìpẹ́ ọ̀kan ọlọ́run ò kì í ṣọba ìkà ẹni tó àṣe yóò wù ni ẹni tó bá wù ni ó gbéga bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pera yín pé ga nínú ayé empty barren ni yín níwájú ọlọ́run ọba because ọlọ́run òun kò lọ gbé yín débi tẹ́ wà ẹ gbéra yín by fire by force ẹ gbéra yín dé position ńlá ni ẹ dẹ̀ máa fọ́ aṣọ tó lọ́gbà ń bolẹ̀ kaṣọ sí kí ló dé tẹ́ fi gbaṣọ lára àwọn adélébọ̀ tán ti dàgbà tán ti bímọ tán ti ní fámìlì tán ti níyàwó tó kí ló dé tẹ́ fi ń gba aṣọ wọn lára wọn kí lẹ lọ fi ṣe wọ́n dẹ̀ lówó ara wọn náà fi ń raṣọ náà kí lẹ faṣọ wọn ṣe. even tó bá jẹ́ pé ẹ tún fẹ́ repeat ẹ̀ ní another outing ṣebí wọ́n nínú ilé ṣebí wọ́n láṣọ sínú ilé kí ló dé tọ̀hún máa ṣọ individual àwọn lọ sínú ilé kí tọ́ bá dọjọ́ another outing kan tún kó wọ̀ kan wá síbi tẹ́ bá tún fẹ́ ṣeré kí ló dé tọ̀hún gbàjọ wọ́n jẹ́ ọmọ kindergarten àbọ̀njọ́ ọmọ primary school tó bá ṣe ń ta sport ta ni pé um, tó bá fún ní ta sport t-shirt tó ní tẹ́ bá ti ṣe tẹ́ ẹ kó padà wá ọjọ́ mi àbáyín kó pamọ́ ẹ tún lè lò ṣó jẹ́ yẹn tá à ń ṣe even láyé báyìí gan o ò lè ṣe mọ́ gọ́nà those days gan tó ti ṣe gbogbo ìyẹn láyé báyìí gan kò sọ́mọ kankan gan kò sóbì gangan tó máa gbà yí pé ìta sport òbó bọ́ lọ́rùn ọmọ kó tún sọ pé o tún fẹ́ kó wọ padà wá ní rárá skin disease wàá lọ́run ò fẹ́ fọ́mọ wọn gbogbo ìgbà yẹn ìfẹ́ wà kò sí kùsínú kò sí anything wàá gbé wọ̀tún ní sáìsì tó bá ṣàti sáìsì ẹni wàá tún mú so ṣáwọn àgbàlagbà tó ń bá ṣiṣẹ́ ẹ̀ wọ́n jọmọ kindergarten àbọ̀jọmọ primary school tó máa gbaṣọ wọn tí wàá tún kó padà wá fún wọn àsìkò pé wọn láṣọ inú ilé tó ń wọ̀ tó kó pamọ́ sínú ilé wọn aṣọ títí ẹ̀ ó special kí ló lọ́ fi ṣe k1 the ultimate kí ló fi ṣe máyégún of yorùbá land kí ló fi ṣe ò sọ̀rọ̀ ń pa ẹ̀ ilé babaláwo ànádà wọn tó sọ wípé o ní pé káwọn lọ tó gbé lọ sí di oṣù tó ní pé kó lọ máa búra àbí kó lọ máa gbàdúrà èké ń bẹ̀ tó ní pé torí pé kò olóhùn dọ̀jẹ̀ ó ló sọ pé òwò níbẹ̀ jáde mo blame àyànkúnlé yẹn náà ìwọ gọgọ fúnra ẹ orí kúnlẹ̀ ò lọ tọwọ́ bọ̀ because ó rí òun ló ṣe sá ìgbà tó dẹ̀ sọ pé òní tẹ̀lé òun nítorí pé ẹ fẹ́ lọ kọrin fún Buhari wáìfù ìgbà tẹ́ fẹ́ lọ kọrin fún Buhari wáìfù ṣé ó jẹ́ dídọ́ngbà tó dẹ̀ rí pé ikú ni pé nǹkan tó ń bẹ̀ lẹ́rù kó mọ̀ pé because ọlọ́run mínísítà ṣe àyànkúlé ó sọ fún ẹ wípé ó fẹ́ fi yín ṣe nǹkan kan ni ó fẹ́ fi yín ṣe nǹkan kan òun ló ṣe sọ wípé kí aláwo wá wá ṣe nǹkan kan fún yín ọlọ́dẹ ti mú ẹ ò ti sá kí ló tó torí owó onípásítọ̀ àwọn ìjọ ẹ wọ́n gbàdúrà fún ẹ wọ́n ní pé kó máa lọ pé torí pé àwọn olówó tán máa fún ẹ because àwọn náà retí táìtì tó máa wá dá fún wọn tó bá dé àbí owó tó máa wá contribute nínú ìjọ kò ṣàwọn ló jẹ́ kó sọ wípé tó bá ti wà lọ́dọ̀ ọlọ́run o ní kankan pẹ̀lú èṣù ó ní I am a jealous God ó ní ìwọ kò gbúdọ̀ fi orí balẹ̀ fún ẹnìkankan àfi èmi nìkan ṣoṣo if you are on the lost side be on the lost side if you are on the other side be on the other side ṣekú ṣejò ṣekú ṣejò ó pé rẹ ní Christian ó dẹ̀ lọ sábà àwọn Christian pé nǹkan báyìí ó dẹ̀ mọ̀ pé ìdí èṣù náà mú ẹ lọ wọ́n náà gbàdúrà fún ẹ wọ́n ní kó lọ sí ìdí èṣù pé torí pé àwọn oníṣẹ́ àwọn olówó tán máa fún ẹ pé kó má mísì owó tó máa fún yín peanut tó máa gbélé yín lọ́wọ́ wọ́n ní pé kó o lọ o wá lọ o wá lọ nígbà tó débẹ̀ tán o lọ ṣiṣẹ́ fún ẹ wọ́n ní pé kó o lọ sídìí èṣù kó o lọ ṣe olú wọ́n béèrè orúkọ ìyá àti bàbá ẹ̀ bí tó ti béèrè orúkọ ìyá àti bàbá ẹ̀ kò yẹ kó sá kúrò ńbẹ̀ tí ò dẹ̀ ṣe pé ìwọ fúnra ẹ ló dágíá tó lọ bẹ̀ o tó fẹ́ sàárà ẹ lọ sọ́dọ̀ ẹnìyẹn ò tẹ́nìyẹn dẹ̀ sọ pé òkè kan tóun fẹ́ ṣe fún òun máa ní ìdórúkọ ìyá àti bàbá ẹ o òwò wọ́n rán ẹ lọ bìkan wọ́n dẹ̀ ń béèrè orúkọ ìyá àti bàbá ẹ olórúkọ tó fún wọn ní kò ń wáṣọ orúkọ ẹ gangan ló wá fún wọn ní kò ń ṣe gbá èṣù láàlú gan náà tán lọ kò yẹ kó mọ̀ kò yẹ kó sọ̀rọ̀ jáde kó sọ pé irọ́ ló pa kò ń ṣe orúkọ tán fún ẹ nìyẹn <laughs> pé kò sọ orúkọ ẹ gidi olóòtú lọ sí ìdí èṣù kí ló lọ ṣe nídìí èṣù tó pe rẹ̀ ní Christian and i'm sure pé gbogbo àwọn late story gbogbo àwọn story tó ń sọ jáde late wọn ni o ti bá k1 jẹ o ti bá mú ẹ ti jọ ṣe gbogbo òṣìdí èṣù gbogbo gbogbo yẹn ẹ ti jọ ṣe papọ̀ ẹnu ìgbà tó rò pé ó ṣàbùrú pé ó lọ bá girlfriend ẹ ní Paris ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní sá fún ló wá ń sá fún díẹ̀díẹ̀ kò ṣe pé bóyá ò ti bá jẹ ò ti bá mú ẹ ṣe gbogbo oríṣiríṣi olóṣèlú àwọn kan wà tó lè sọ jáde tó keep ń kíìpù tó sọ jáde so definitely ẹ ti jọ gbé àwọn ìgbésẹ̀ kan because for you to be with him for that long ẹ ti jọ mu ẹ ti jọ rìn ẹ ti jọ ṣe ẹ ti jọ ṣe gbogbo oríṣiríṣi ẹ ti jọ ra lé ayé papọ̀ bẹ̀tìgbà tó wá rí pé wá turn against you ó dẹ̀ mọ bíní tó fi lọ bá there was a time tí wọ́n gbé rúmọ̀ yẹn Esabod ló sọ rúmọ̀ ló sọ rúmọ̀ yẹn rúmọ̀ máa pè because kò wá confam but behind every rumor, element of truth wà ń bẹ̀ ó ní pé k1 ó máa ń lọ báyàwó àwọn tọ́jọ́ ń kọrin musician ó máa ń lọ bá wọn lájọṣe papọ̀ sódà tá a lè gbàgbára wọn mọ́ ti tiẹ̀ póun ló fi ba ayé wọn jẹ́ tí wọn fi gbérí tí wọn ò fi pè wọ́n tó jẹ́ póun nìkan ni wọ́n ń pè bó máa ń lọ báyàwó wọn so are you sure tó jẹ́ pé ìgbà tó lọ bá girlfriend ẹ ní Paris bóyá ìgbà ẹ ló wá realize pé bóyá ibi tẹ́tí jọ rìn lọ bóyá àkọ́kọ́ ó dẹ̀ ti máa ṣí rí tó wà lẹ́yìn ẹ̀ pé ẹni tó bá ti fẹ́ lò á lọ bá ẹni tẹ́ni yẹn náà bá ń lò á bá lájọṣe papọ̀ òun ló kọ̀ sí ìjà yín torí ìyẹn ló wá ń sọ náà gbogbo dátì nígbà tójú tiẹ̀ sì dúdú tí ò sí facebook tí ò sí social media tí ò sí christianity tí ò sí ṣọ́ọ̀ṣìsì táwọn èèyàn ti ń pretend now tó ń pera wọn ní christian tó jẹ́ pé ilé aláwo ilé gbogbo ẹ̀ náà ti ń bá àwọn òrìṣà náà ń bọ lójoojúmọ́ ó bá ti di sunday wàá wé gèlè wàá gba ṣọ́ọ̀ṣì lọ wá lọ́jọ́ wọ́n dẹ̀ dalẹ̀ ayé rú politicians gbogbo wọn náà gbé front seat fún àwọn náà dẹ̀ ń da nàìjíríà rú àwọn náà gbé jòkó síwájú fún tí wọ́n ń control nu ṣọ́ọ̀ṣì because wọ́n gbé owó wá gbogbo ìgbà yẹn tí ò tiẹ̀ tí ì sí tó jẹ́ pé most people is either you go to Catholic Anglican or you are worshiping idols kòrókòró ni tí ò sí ìgbésẹ̀ wo ni wọ́n àti Wàsíù lẹ́tijọ́ ṣe papọ̀ torí mo mọ̀ pé ẹ ti jọ gbá àwọn ìgbésẹ̀ kan papọ̀ because ó wà pẹ̀lú ẹ̀ for that long now ló ṣe wá yóò tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó lọ sí Paris tó lọ bóbi rẹ̀ lò papọ̀ ló ṣe wá ń sọ náà tó fi wá kúrò ń bẹ̀ so so many things tó yẹ kí k1 kó address and refuse to address it ó kọ̀ wá ó kọ̀ wá ṣe fèrèfèrè ó kọ̀ wá sọ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ó tún bùgà ó bùgà ní interview gbà tó bùgà tán ó lọ wọ́n ní k1 ti sọ̀rọ̀ kí ni k1 sọ lẹ́nu kò sí kankan tó sọ lẹ́nu. my own to end this my video today Latifat Alade hello Lati end the video mi lẹ́ni ni pé. K1 my K1 the ultimate Wasiu Ayinde Anifowose gbogbo èyí tó bá ń jẹ́ mayego of Yorùbá land ṣé bọ́ba jíròrò ló tún wá lọ jẹ láìpẹ́ àbí bọ́ba jí àbí ṣé ọba lójú èwo ló lọ jẹ láìpẹ́ yìí wọn ò gbúdọ̀ jó ilé àyànkúlé wọn ò dọ̀ gbúdọ̀ kidnap àyànkúlé wọn ò gbúdọ̀ ṣe aburú sí àyànkúlé. ó ti di egun ẹja tó há ẹ lọ́fun pé àwọn ẹranko ẹ tó dà síta kan fi ẹni ẹlẹ́ni ńlẹ̀ kẹjẹ kó ṣẹlé ayé wọn dálé ayé nìkan fún wọn nìkan kan ó dẹ̀ lágbára láti máa molest èèyàn àbí láti máa tọ́ṣọ èèyàn kiri ò ní ráìtì yẹn láti máa ṣe ó jáde síta wàá sọ̀rọ̀ nínú ó bá jólé ẹ̀ wọ́n á jólé ẹ̀ ó bá jólẹ̀ ẹ̀wọ̀n ajólẹ̀ tó bá kidnap ẹ̀wọ̀n á kidnap ẹ̀ so pé àwọn ẹranko ẹ̀ tó ránṣẹ́ kan filẹ̀ kan jáwọ́ lọ́rọ̀ ẹ̀ kan filẹ̀ kan filẹ̀ ó máa bá láìfẹ́ lọ kó ń gọ́gọ́ fúnra ẹ̀ kò lọ jókòó kò sẹ́ni tó lè wẹ̀ ẹ́ o kò sẹ́ni tó lè wẹ̀ ẹ́ mọ́ á sọ pé ó lọ sí ṣọ́ọ̀ṣì kan wọ́n ṣèrà padà àbí wọ́n wẹ̀ ẹ́ mọ́ má sọ pé o lọ sọ́dọ̀ abaláwo kankan wọ́n fún ẹ lọ́ṣẹ kó fi wẹ̀ wọ́n fi cleanse ẹ wọ́n fi wẹ̀ ẹ mọ́ wọ́n fi ṣe gbá ọ̀hàn ìwọ nìkan báyìí ló dá sí ẹ̀ṣẹ̀ ìwọ nìkan ló dẹ̀ máa jókòó tó máa confess ẹ̀ṣẹ̀ sí ọlọ́run tó dẹ̀ máa bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tó dẹ̀ máa ṣéǹjì ways tó máa wá dúró ti ọlọ́run yẹn ó le kókó fún ẹ wàá dúró ti ọlọ́run ó dára fún ẹ wàá dúró ti ọlọ́run o ò ní sáré kìtàkìtà o ò ní rìn níbi tó ti máa gbé ẹ lọ sídìí ẹbọ tó máa gbé ẹ lọ sídìí èṣù pé kó lọ bó bá ń lùlù kó pè ẹ kó lùlù ẹ kó dẹ̀ máa lọ lé ẹ kó má ní kankan ṣe kó má wà permanent pẹ̀lú anybody kó má bá wọn lọ́bi kankan pé ìkan báyìí náà fẹ́ ṣe fún ẹ kó tó lùlù má dá wọn lóhùn ẹni tó bá fẹ́ ní pé o ní láti ṣe kankan kó tó lùlù má dá lóhùn èyí tó máa lọ tó máa lùlù ẹ tó máa kúrò ńbẹ kó lọ ṣe kó dẹ̀ dúró ti Ọlọ́run kó wẹ̀ ẹ́ mọ́ kó dáríjì ẹ kó cleanse ẹ ìwọ nìkan ló lè ṣe fún rẹ kò sí ẹnìkankan tó lè ṣe fún ẹ iná tọ́píìkì mi is all about Wumi Wumi as quick as possible as soon as possible do DNA and end this saga on social media ẹ ṣé thank you ẹ ṣé thank you olóríire ọmọ Latifat Alade thank you ẹ ṣé gan Waheed Said. Waheed Saheed báwo ni <laughs> Bolúwó Ají Kẹ́fí Badmus báwo ni o ẹ ṣé o ẹ ǹlẹ́ o thank you for watching please share share like comment share like comment kó law, ẹ share watching it alone will not go far but when you share other people see it and they continue to share it thank you thank you for watching thank you bye bye.